alaykum wa rahmatullah ẹ káàbọ̀ sí orí ètò wa ètò náhàwó wa sarf àwọn àwùjọ al-af'al àti ìyanjú wọn àti ìyanjú méjèèjì ta ni sahih mithal mudọ́af lafif naqis mahmuz àti ajwaf àti ìyanjú wọn tán ní báyìí n tí a ó mọ tírìtì òun náà ni tíra tá ń pè ní Martinu Al-Ajurumiyya so à ń pè ní Martinu Martinu Al-Ajurumiyya so òun ni tírà tí a ó máa tírìtì báyìí n ta fẹ́ ni wípé àwa tá ò bá ní ẹ dákun ẹ ẹ̀ tá a bá wá ní ẹ jẹ́ ká lè rí lò tó a mọ bá a ṣe lè gẹ́ẹ̀tì ẹ a ò sì ní ẹja mọ bá wa lọ pẹ̀lú ògo ọlọ́run a ó mọ ṣó àwọn nǹkan tí a ó lò nínú tírà náà ní ojú skírínì wa láṣẹ ọlọ́run so òun ni ó mọ jẹ́ lẹ́kṣọ̀ ti tèmi ńlá ó fi bẹ̀rẹ̀ mọ́tínú àjùrùmíyà mọ́tínú àjùrùmíyà yìí ó wà tírà yẹn ó dìlì lórí fọ́nù nahwi so ààyè nahwu nìkan náà láti lò ọ̀rẹ́ nahwu nìkan ni èyí tá ò mọ̀ lò fún sọ́ọ̀fù pẹ̀lú ògo Ọlọ́run a ó ṣàlàyé fún wa ṣùgbọ́n èyí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ tá à ń kọ sójú screen nahwu a ó lónú rẹ̀ sọ́ọ̀fù a sì tún lónú sọ́ọ̀fù náà à ń lónú nahwu à ń lónú sọ́ọ̀fù bọ̀ ní ìsìn báyìí a ó bọ̀ sínú agbọ̀nrin nahwu gangan fúnra lára rẹ̀ ẹja máa bá wa lọ.